wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwẹ̀ wa náà ń tẹ̀síwájú náà nìyẹn o hmm, ẹ̀yin náà mọ iye tó dìlé ní adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti ẹ̀wà adúpẹ́ kínní kan lọ́dún yìí wípé àwẹ̀ wa lọ́dún yìí ó mà papọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé ni lóòótọ́ ara àwọn kan e, ọ̀kan nínú ọgọ́rùn-ún tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ Monday hmm, <laughs> àwa la pọ̀ jù ninety nine percent or ninety eight percent even Saudi Arabia gan Tuesday náà bẹ̀rẹ̀ àwẹ̀ mm, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kọ́ mọ́sá gbàdúrà gbogbo wa o ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run gbogbo àná pátápátá àánú Ọlọ́run là ń wá ọlọ́mọ́sá fàánú rẹ̀ wá wá rí orúkọ mi yẹn padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni lórí ètò tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ti gbẹ tó ti gbajúmọ̀ tí gbogbo ayé ti mọ̀ náà ni tó ń kálukú ń dúró dè tó bá ti dèdè àsìkò yìí ní gbogbo aago márùn-ún dájú ló ń kálukú ti tan tẹlifíṣàn àwọn sórí sùn àwọn fẹ́ pàdé ọmọ àwọn o tí ń jẹ́ Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà ọmọ ẹkùn ṣòro èmi náà ni o <laughs> lẹ́nìí ètò tòun ní òtún dùn gbẹ́gbẹ́ ọkàn sí àwọn yẹn ti ń gbùlù wá lọ́gẹ̀ẹ́nu pé àwọn ń gbádùn ètò wa àdúpẹ́ púpọ̀ àdúrà ogun wọn náà àdúrà ogun yín náà ni ó gbà lágbára ọlọ́run ṣá allah ta'ala ṣùgbọ́n kótó ni pé a lọ wéré oníṣe mo ní láti dúpẹ́ lọ́wọ́ àwọn olóore tí wọ́n ṣe wá lóore àwọn tó jẹ́ kẹ́tọ̀ tọdún yìí ọbọ̀ sórí sójú wòran yín bàbá dr ahmed ọ̀lànì salahuddin aláṣẹ àtòdìdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín bàbá ọlọ́run bá wa dúró tì yín o ọlọ́run bá wa pẹ̀lú yín gbogbo jama nawarudin látòkè délẹ̀ àwa kí bàbá wa engineer Hassan ọlọ́mọsàbá Bunyamin Hassan ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ o ọlọ́run náà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwọn náà ṣe gudugudu méje fún wa yàyà mẹ́fà pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ máa ra àwọn mísọ́nà nawarudin tí wọ́n máa wá bá wa lálejò láìpẹ́ yìí inshallah ọlọ́run mọ́sàgbà fún wa bẹ́ẹ̀ ọlọ́run náà Muhammad lọ́dọ̀ ọlọ́run ah, iléeṣẹ́ Habicus Properties àwọn náà kẹ́bùn fún wa bẹ́ẹ̀ náà ni damorish àwọn náà kó bàtà fún wa rẹpẹtẹ standard insurance náà wọ́n kó ẹ̀bùn fún wa rẹpẹtẹ bàbá tún ṣètò pé àwọn tó bá jẹ̀bùn wa nínú tí wọ́n sọ fún wa lọ́dún yìí ẹ̀ tún rí ẹ̀ rí bẹ̀bẹ̀ lónìí bàbá ní gbogbo ẹni tó bá ti jẹ̀bùn tó bá ti dé tá a bá ti kẹ́bùn fún wọn tán tí wọ́n bá ti ń lọlé ká tó fún wọn lówó ọkọ̀ tí wọ́n fi wọkọ̀ lọlé èló lówó ọkọ̀ náà ń padà sọ tí n bá dé ṣùgbọ́n nísìnyí á lọ sókè lọ́hùn nísìnyí á lọ wéré oníṣe wa tá a bá máa padà dé èmi àtàlejò mi tí mo ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm. ẹ mo ti sọ fún wa nígbà tí mo ń lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan ká tó lọ wo eré orí ìtàgé tí a wò hmm, tá a sì rẹ́ kọ̀ọ̀kọ́ ń bẹ̀ mo sọ pé tí n bá máa padà dé èmi àtàlejò mi láàjọ wọnú ilé agbára wa àlejò mi náà ti wá dé báyìí àwọn náà ni àfa àwọn àgbà Sheikh Luqman Sodiq Tefutu baba salamu alaikum wa rahmatulah barakatu. wa alaykum salaam wa rahmatulah barakatu ramadan kareem. wallahu akram akú ọdún akú yẹdun ọlọ́run jà sọ́kọ Amin. gbogbo jama wa ń kọ́ ní ọ̀dọ̀ yín jama wa àdúrà náà kàní àmọ́ alhamdulillah. alhamdulilayi àdúgbò lọ́dọ̀ ọlọ́run. aa bàbá wa tí ẹ̀ ń wòye àfa gbà ni wọn kọ́lọ́ mọ́sá jẹ́ kí a rí wọn pé wọ́n dẹ̀ máa wá sórí ètò wa lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́sìn àjọṣe náà ni lọ́dún yìí náà ọlọ́run tún sẹ́wà kù àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bàbá àlásìkò púpọ̀ lọ́dún yìí ṣùgbọ́n ní wọ́n bá àsìkò tá a ní náà mo káwọn yàrá jẹ ní ọ̀rọ̀ wa n tá a fẹ́ sọ̀rọ̀ lórí òun náà ni Yorùbá nation ní lẹ́nu lọ́lọ́ yìí àwọn èèyàn àwọn ọmọ wa àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá wọ́n ń gbìyànjú pé ó yẹ ká ní ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká dá dúró gẹ́gẹ́ wo lè à ń wò pé kọ́mọ dogun kọ́mọ dọ̀tẹ̀ kọ́mọ di wàhálà ọ̀nà wo la lè gbé gbà tí òfin ní dogun àti pé báwo ni Islam ṣe nífẹ̀ẹ́ sí àlàáfíà tó àti pé tóyàn bá fẹ́ dá dúró bẹ́ẹ̀ irú kí ni palẹ̀mọ́ tóyàn gbọ́dọ̀ ní. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin àkọ́kọ́ náà tàbá ọkọ̀ gbé láti ibi orúkọ ni pé Yorùbá nation a wá béèrè lọ́wọ́ ara wa wípé ẹ dákun kí ni jẹ́ Yorùbá kí nation sùn á rí i pé yorùbá a jẹ́ ìran kan ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà tí ń bẹ ní nàìjíríà tí ọlọ́run sì ní kí a gbé pẹ́ẹ́lí díẹ̀ pàápàá jùlọ nínú àwọn ẹ̀yà tó gbajúmọ̀ jù ní ẹ̀yà mẹ́ta tó gbajúmọ̀ jù yorùbá yíbò àti haúsá tó sọ̀rọ̀ nípa nation a rí wípé kíní kan pàtàkì jù lọ́dọ̀ àwọn olóyìnbó tí wọ́n máa fi ṣe eh, tó máa fi differentiate láàrin nation àti country so a gbọ́dọ̀ ní nǹkan kan kan pàtàkì tá a gbọ́dọ̀ bánu nation òun náà ní kíni o alwahada unity so àti ìnífẹ̀ẹ́ ara ẹni so gbogbo orú rẹ ẹ̀yà èdè àwọ̀ tó bá wà nínú ìlú tá a bá fẹ́ pè ní nation ìjọ kan ṣoṣo káṣì ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ó pàtàkì ńbẹ tí ó bá ti sí ńbẹ a lè perú ìlú ní nation so yóò yà mọ́ country ni àti ìdí nation tí ó bá ti sí ìṣọ̀kan nínú ẹ̀ tábà wá ń sọ̀rọ̀ nípa wípé àfẹ́ dá dúró àfẹ́ dá dúró ẹ nínú sharia islam wọ́n ní al-muslimuna ala shurutihim illa shartan halala al-harama aw harrama al-halala so àjọ máa bẹ lórí àdéhùn wa mùsùlùmí máa bẹ lórí àdéhùn rẹ̀ báyìí láṣẹ máa wà o báyìí láti jọ máa ṣe o kò sí láì fi ń bẹ àyàfi májẹ̀mú tó bá fẹ́ sọ ẹ̀tọ́ di èèwọ̀ àbó fẹ́ sọ èèwọ̀ di ẹ̀tọ́ so òun ni yóò di pé àyà lọ́tọ̀ọ̀tọ̀ á rí i pé ńgbà tí àwọn òyìnbó tí wọ́n colonize wa tí wọ́n ṣe amalgamation ní 1914 so yín tí wọ́n jọ gbé kalẹ̀ tá a ti jọ panupọ̀ lé lórí náà ni wípé ẹ máa bẹ ní nàìjíríà lódidi ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tẹ ẹni tó bá fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ń gbà náà àyè wà fún oníkálukú léyìí tó ń jásí gbígbà tó 2014 so àyè ti sí ilẹ̀ wípé tọ̀ bóyá o but wàlíláì alhamd a rí pé kinní náà ń lọ àjọṣepọ̀ náà ń lọ láìpẹ́ yìí tó wá dìde pé yorùbá nation yorùbá nation aṣá fẹ́ dádúró a fẹ́ dádúró a wàá wò wípé tá a bá fẹ́ dádúró kí làwọn àpalẹ̀mọ́ tá a gbọ́dọ̀ ní ọlọ́run wa ti wá kọ́ wa hmm, hmm. láwọn àpalẹ̀mọ́ tá a gbọ́dọ̀ ní yẹn tá a bá lọ wọnú alukur'ani láti suratu Quraysh ọlọ́run bá sọ mi báyìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim li ilafi Quraysh nípa gbogbo ìlú láyé tí wọ́n rí ètò ṣe láyé tí wọ́n sì ní ní dáadáa ìdàgbàsókè láyé ọlọ́run bá ti júwe fún wa ni pé ẹ gbọ́dọ̀ ní nǹkan bíi mẹ́ta sí mẹ́rin lákọ̀ọ́kọ́ nǹkan yọ̀kan ní ó pilẹ̀ òun náà ní kí ni o aluwahada so aluwahada yẹn òun lọ́lọ́run júwe fún anu sóra yẹn nígbà tó lọ́run sọ pé ilé àfi Quraysh ẹ̀rí pé àwọn ìran tó wà nínú alábáwá nínú Hijaz wọ́n pọ̀ àmọ́ lọ́run mú ìran Quraysh jáde láti fi ṣe example fún wa pẹ̀lú ẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ tọ́lọ́run bá sì gbé kalẹ̀ sáré wọn kí làwọn ẹ̀kọ́ náà òun náà ni pé tó bá ti di àsìkò ṣètà wọn á parapọ̀ wọn á fi mọ̀sọ̀ kan wọn rìn pọ̀ wọn jọ ṣe pọ̀ wọn jọ ṣòwò lọ sí ilẹ̀ Rome tó bá di àsìkò sọ́ìf wọn parapọ̀ wọn fi mọ̀sọ̀ kan wọn jọ kan wọn jọ ṣòwò lọ sí ilẹ̀ Sham so ti ń jásí pé unity ó dàgbà láàrin wọn hmm. n tá a bá pè ní nation ó gbọ́dọ̀ ní unity. ó gbọ́dọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ìfẹ́ ìfẹ́ ìṣẹ̀rẹ̀ nítorí pé náà máa ń sọ pé èmi lágbájá àtàwọn lágbájá. báwọn bá ti ṣe ara ẹni lọ́kàn ajásígbé àti ìdí nation. bàbá ẹ dákun <laughs> torí à lásìkò púpọ̀ ìbéèrè kan wá wá sí mi lọ́kàn nísìnyí pé à ń sọ unity unity dákun ṣé ó máa nísìnyí haúsá ó ti ń fẹ́ yorùbá yorùbá ti fẹ́ ibo a ti fẹ́ra wa ti dáná ara wa a ti wọnú ara wa so táwọn wá ní ká pín sìn ín ṣé ìyàwó ìyàwó ni ó bìlọ́ǹgì sí ìlú ọkọ ni ó yóò bá lọ ní àbí ìlú bàbá rẹ̀. sòyí jásí pé ó gbóró eléyìí náà la gbọ́dọ̀ wò wípé tábàlà fẹ́ pín á wò wípé kí ni tá a fẹ́ pín lé lórí. Hmm. so ṣé kìí ṣe pé àwọn olóṣèlú kan náà wà lábẹ́ ẹ̀ tó jásí pé interest ara wọn ni wọ́n ń jà fún tọ́kàn ń ti àwọn èèyàn síta wípé ẹja pín o ẹja pín o tá a bá ronú sí i dáadáa á padà jẹ̀bi a jẹ́ pé kò sí ìpalẹ̀mọ́ fún wa ìpalẹ̀mọ́ yẹn lọ́lọ́run sọ fún wa nínú súra yẹn wípé gbogbo ń tá a bá fẹ́ pè nílùú torí wọ́n pé tí wọ́n sì mètò nínú nígbà bá ti ní unity tán ọlọ́run bá wá ń júwèé kí lè ní nípalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ àlùlọ àkọ́kọ́ àkọ́kọ́ mẹ́rin pé ni o òun náà ní mímọ̀ so kákọ́kọ́ wò ó pé ìpalẹ̀mọ́ wo la ní fún education àwọn tá a la fẹ́ pín hmm. so kì í ṣe pé akàndéédé pín kákàndéédé bọ́ọ̀tà gba fẹ́ pín rárá o a ti gbọ́dọ̀ palẹ̀mọ́ èèyàn pọn mílẹ̀ dòǹgbẹ ni so tí ń jásí pé education wa gbọ́dọ̀ da nítorí pé ìmọ̀ ni àwọn ọlọ́run bá fi ń júwèé pé ẹ fi ń rìnrìn àjò ẹ̀ ń ṣe ìrìn àjò lọ sí sham ẹ̀ ń ṣe ìrìn àjò lọ sí Rome ìrìn àjò ipa fẹ́ sòwò ìrìn ní ìmọ̀ ní hmm. so ti ń jásí pé education pàtàkì bàbá sheikh adam rahimahullahu hmm. ta'ala bàbá ní inna islaha ta'lim huwa al-miftahu al-awwal li islahi kulli ummatin gbogbo òjọ tá a bá fẹ́ pè níjọ tó rí wọn pé láyé tán bá fẹ́ ga láyé hmm. àfi kí wọ́n kọ́ mójútó ọ̀rọ̀ education ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wá ní pé ká mọ̀ gbéra lé wípé gbogbo oríire wa ó dìpẹ́ndì lórí ọ́fíìsì ìjọba ní ọ̀wá ṣe fún wa iṣẹ́ ọ́fíìsì rárá òwò òwò ni ó múlù dàgbà ńgbà ó bá pọ̀ débi pé ó kárì ìlú wa yóò tún wá jáde ọlọ́run sọ ọlọ́pàá ti jára dé ilé àfi kọ́rẹ́ẹ̀sì ilé àfi himori ilé àti ṣùtá ìwọ̀sẹ̀ òwò nu ọlọ́run ní falẹ̀ yá abúdú rọ́bà haza gbé wọ́n wá ku ìbádà ìmọ̀ta ìmọ̀lọ́hún so ẹ gbọ́dọ̀ wá mójútó <laughs> religion táàsì ṣe pẹ̀lú ìkíláàsì kì í ṣe pé àmọ́ ṣe pẹ̀lú sentiment àbí aburú odi mẹ́ta rọ́bà alẹ́ ni falyabudu rọba hada albayt alladhi at'amahum min ju'in wa amanahum. káwa ṣètò jíjẹ mímu àti tíjẹ security. masha allah ọlọmọsà bá san ilẹ̀ san re ọlọmọba dúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọmọlá la ilaha illallah àsìkò ní ọgbà wa mo pé tún fẹ́ náwó jù báyìí lọ kọlọmọsàbà dótì yìí bàbá wa tẹ́ ń gbádùn ní àfáwà Sheikh Lukman Tefutu kọlọmọsàbà dótì yìí bàbá wa tí wọ́n kó létò yìí lérí tí wọ́n ní a gbé àwọn àfáwà lóríṣiríṣi bàbá wa alhaji wa Dr. Ahmed Ọláníyì Salahudeen wọ́n ní ká bá wọn fún yín ní ìtẹ́ tẹ́ bá ti wá ìtẹ́ yìí ẹ̀yin lẹ nísà ọlọ́run ọfà àlùbáríkà sí ọlá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ tó lọ náà màá fún yín ní slippers kan látọ̀dọ̀ láti lè ṣe demorish eh, demorish eh, eh, màá dẹ̀ fún yín ní t-shirt àti fìlà látọ̀dọ̀ bàbá wa standard group of company náà pẹ̀lú ògùn ọlọ́run a lọ sókè lọ́run nísìnyí pẹ̀lú ògùn ọlọ́run ṣá Allahu ta'ala tá bá máa padà dé ẹni tó gba ìbéèrè wa ní ìjẹta ìbéèrè tá béèrè níjẹta ẹni tó gbà á ó ti dé láti wá gba ẹ̀bùn rẹ̀ a lọ sókè lọ́run tá bá afẹ́fẹ́ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.